ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí Olúwa Joseph ẹni ọ̀wọ̀. Láti ilé iṣẹ́ ìránṣẹ́ tí a mọ̀ sí ti ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ ẹ̀ka kan láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti BMA Global èyí tí ó wà ní tó jẹ́ ẹ̀ka ti Nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Mo fẹ́ kí wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè yìí ibi tí a ti máa ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti bá ara wa sọ̀rọ̀ Ọlọ́run tí mo gbàgbọ́ pé Ọlọ́run ti máa ń tán onírúurú àti ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ayé láti inú agbára tó ń bẹ nínú ọ̀rọ̀ wọn. Lónìí yìí, a ó máa tẹ̀síwájú nígbà tí a máa máa sọ nípa lọ̀rọ̀ lórí pa ìdánwò. Lónìí yìí, kókó ọ̀rọ̀ tí a máa bá ara wa sọ tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, òun ni wípé fi ààbò rẹ sílẹ̀, fi ààbò rẹ sílẹ̀ sọ ààbò rẹ sẹ́yìn a ó sì máa wo ọ̀rọ̀ ọlọ́run tí a ó máa kà lárí nínú ìwé ìwé lúùkù orí karùn-ún ìwé lúùkù karùn-ún a ó máa wo ẹsẹ̀ ìkọkànlá ìwé lúùkù orí karùn-ún ìwé ìrètí lúùkù orí karùn-ún ẹsẹ̀ ìkọkànlá bíbélì wípé nígbà tí wọ́n sì mú ọkọ̀ wọn dé ilẹ̀ wọ́n sì fi gbogbo rẹ̀ sílẹ̀ wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn ẹ hallelujah. Ẹ rí nínú ọkọ̀ tí a bá wọ̀ nínú ọkọ̀ wa, ẹ rí i pé àwọn ìgbànú àti àwọn ìgbáyà gbogbo um láti ibẹ̀ yẹn wá sí inú ilé tí a wà gbogbo àwọn ẹ̀rọ àwọn ẹ̀ṣọ́ ilé àwọn ẹ̀rọ ta fi ń ṣọ́lé tí a fi ń wo gbogbo àwọn nǹkan tó ń lọ nígbà tí àwa ò sí nílé àbí ta bá wà nínú ilé láwọn bíi aago láwọn bíi àwọn ẹ̀rọ ìgbàlódé tó fi dé onírúurú àwọn àwọn àwọn tí a ń pè ní adójútòfò ní àwọn àgbésẹ̀ gbogbo àti àwọn ètò adójútòfò gbogbo èyí tí a lè gbé láǹkẹ̀ tá a lè gbé tá a lè rò pé ó jẹ́ ńlá àbí ó ṣe pàtàkì tá a kà sí pàtàkì lórí nǹkan tó jẹ́ bí ààbò àti àti àtó ààbò ṣá lórí lórí ayé wa ẹ rí ọ̀pọ̀lọpọ̀ wa ló ṣiṣẹ́ là ń ṣiṣẹ́ àṣekára ká ba lè ní owó ọ̀pọ̀lọpọ̀ owó èyí tó jẹ́ pé a ó lè fi sí ilé ìkówópamọ́sí fún ètò ìfẹ̀yìntì wa àti ẹ̀ lè rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa ni a máa ń fẹ́ la máa ń fẹ́ múra sílẹ̀ dáradára fún àwọn nǹkan tó jẹ́ pé a mọ̀ ibi tí ó lè gbàyọ sí wa ìyẹn ni àwọn nǹkan tá à ń pè ní eventualities àwọn ìṣẹ̀lẹ̀ ayé tó yẹ kó lè ìṣẹ̀lẹ̀ bí àjálù àbí bí ohun kan tí a ò nírètí àbí tí a ò mọ̀. Ẹ̀yin ará, nígbà tí eh, gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìríjú bí a ṣe mọ̀ pé iṣẹ́ ìríjú àti ìríjú rere ohun ìkan nìyẹn àti èkejì ohun tó jẹ́ tó jẹ́ ìdàkejì ni wípé eh, tí a bá wá bẹ̀rẹ̀ sí ní àwọn ìrònú àbí ìròrí lórí àníyàn lórí ọjọ́ ọ̀la ju bóyá ó ti ṣe yẹ lọ ó jẹ́ ohun mìíràn jésù kristi ó kò pe gbogbo àwa ọmọ lẹ́yìn rẹ̀ sí ayé èyí tó jẹ́ pé ó ní ààbò èyí tó jẹ́ pé ó dájú sánrányín nínú ayé yìí simoni pétérù anderu jacobo àti johanu rí i pé gbogbo nǹkan tí wọ́n ní ni wọ́n ni wọ́n sọnù lójú àwa ènìyàn gbogbo nǹkan tí wọ́n ní ni wọ́n sọnù kì í ṣe pé. Pe ìgbé ayé wọn kì í ṣe ohun tí wọ́n àmúṣọrọ̀ àbí iṣẹ́ òòjọ́ wọn nìkan gẹ́gẹ́ bí apẹja ṣùgbọ́n àwọn èyí tó jẹ́ èyí tó jẹ́ òmìnira wọn ohun tó jẹ́ ayé wọn pàápàá nígbà tí ìjọba Róòmù tí ó rí Mèsáyà bí ẹni tó jẹ́ tó jẹ́ bí ìdààmú fún ètò ìṣèlú wọn ẹ̀rí eléyìí jẹ́ wàhálà tí epo ṣubú lù wọ́n gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn nígbà tí a rí wọn bí ẹni pé wọn ò yẹ fún tí a sì kọ̀ wọ́n sílẹ̀ látinú ẹgbẹ́ àti ọgbà àbí ìlú tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n wà pẹ̀ tí wọ́n wà tí wọ́n ti jáde wá ìyẹn ni pé wọ́n wà láàrin àwọn láàrin àwọn Júù nígbà tí àwọn Júù tí wọ́n kọ̀ wọ́n sílẹ̀ tí àwọn Sanhedrin tí wọ́n fi tí rí Jésù Kristi gẹ́gẹ́ bí olùkọ́ èké ní kúkúrú ní gbòǹgbò ni wípé wọ́n fi ohun gbogbo sílẹ̀ ní ẹsẹ̀ kọkànlá wọ́n fi ohun gbogbo sílẹ̀ wọ́n sì tẹ̀lé eléyìí sì ni kókó èyí tí ojúṣe kókó ọmọlẹ́yìn jíjẹ́ ọmọlẹ́yìn Jésù Kristi kókó ohun tó dáyé lórí ohun gan náà nìyẹn ni wípé ó rọrùn kò rọrùn a fi ohun gbogbo sílẹ̀ fún Jésù Olúwa wa eléyìí náà bí a ti ṣe rí pẹ̀lú Esther ìdánwò tí ó wá sí ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn ni wípé à BTS ti ni wípé bóyá wọn bá tiẹ̀ gba ọ̀nà èyí tó jẹ́ pé ó láàbò lójú àwọ̀ ènìyàn ṣùgbọ́n ìyanu ẹja ńlá tí wọ́n mú ó ràn wọ́n lọ́wọ́ láti lè ní ìgboyà pẹ̀lú ìgbàgbọ́ wọn láti lè fìdí ẹ̀ múlẹ̀ wípé Jésù Kristi ní tòótọ́ òun ni mẹsáyà náà bíbélì wípé láti ìgbà náà lọ wọ́n bẹ̀rẹ̀ sí ó ní Jésù Kristi sọ fún yín pé òun yóò sọ yín di apẹja ènìyàn irú àwòrán tí Jésù sì fi hàn yìí ní ojú wa àbí lójú ọ̀pọ̀lọpọ̀ ó lè máa dàbí pé bí ìwọ̀ èyí tó jẹ́ pé a fi ń fa ẹja mọ́ra lójú àwọn ènìyàn ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ ohun tí Jésù Kristi ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn ò ní wípé wọ́n á máa lo àwọ̀n eléyìí tó sì túmọ̀ sí wípé lílo àwọ̀n yẹn tó túmọ̀ sí lójú lójú gedegbe tó túmọ̀ sí ni wípé wọ́n á jẹ́ ẹni tó máa lè dúró déédéé wọ́n á máa jẹ́ onídùúró déédéé pẹ̀lú Ọlọ́run wọ́n á jẹ́ ẹni tó máa ṣiṣẹ́ àṣekára tí iṣẹ́ yìí yóò sì gbà wọ́n ní àkókò tí kò sì sí ìdánilójú kankan wípé wọ́n lè rí èsì ohun tó jẹ́ òótọ́ tó wà ń bẹ̀ òun nìyẹn òun ni Símónì ló fi gbà wípé Jésù Kristi ní ẹsẹ̀ ìkarùn ìwé olùkúrí karùn yẹn ẹsẹ̀ ìkarùn ẹgbọ́n nǹkan tí Símónì sọ ó ní Símónì sì dáhùn ó sì wí fún un pé olùkọ́ni gbogbo òru náà lè àwa fi ṣiṣẹ́ àwa kò sì mú nǹkan ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ èmi ó jù àwọn náà sí ilẹ̀ ẹ̀rí ńgbà tí pétérù tó ju àwọn sílẹ̀ ṣé ó mọ̀ kó máa pẹja kankan kò mọ̀ so ohun tí mò ń sọ ni wípé a ń láti tẹ̀lé jésù kristi kì í ṣe pé torí pé a mọ̀ wípé ó dá wa lójú pé à nǹkan tó máa ṣe leléyìí à ó máa ṣe kíní kan máa ṣe ìyanu kan ó máa ṣe kíní orin gbé bẹ́ẹ̀ kọ́ la ṣe tẹ̀lé jésù kristi à ń tẹ̀lé jésù a sì gbọ́dọ̀ tẹ̀lé jésù torí pé a mọ̀ wípé òun ni ọlọ́run a sì ti juwọ́ jù sílẹ̀ a ti jù sílẹ̀ fún ọlọ́run nítorí ìdí èyí àwọn ìyanu àti àwọn ìyanu láti Jésù Kristi tó fi hàn àwọn àwọn olùtẹ̀lé rẹ̀ tuntun yìí òun náà ni ó lè máa sọ òun náà ló jẹ́ pàtàkì wípé a jẹ́ ọmọ ìjọba Ọlọ́run ìyanu tó fi hàn yẹn òun ni wípé nítòótọ́ a wà a a lè mú wa sínú ìjọba Ọlọ́run eléyìí ni iṣẹ́ tó jẹ́ pé agbára Ọlọ́run lè ṣe eléyìí ni iṣẹ́ tó jẹ́ pé ó jẹ́ iṣẹ́ ti Ọlọ́run tó jẹ́ pé agbára Ọlọ́run nìkan òun ló lè ṣe é bí àwọn ọmọ ẹ̀yìn ṣe yàn láti fi ohun gbogbo sílẹ̀ tí ohun gbogbo tí wọ́n ní tí wọ́n fi sílẹ̀ ní ojú ọlọ́run eléyìí eléyìí jẹ́ iṣẹ́ wọn eh, àti ààbò wọn gẹ́gẹ́ bí èèyàn ó jẹ́ ààbò èyí tó jẹ́ pé ó kéré àǹfààní tó sì wà ń bẹ̀ ó kéré ju àti àǹfààní tó ga jù èyí tó jẹ́ pé ó wá ní ní ṣíṣe ní tẹ̀lé Jésù Kristi ó wípé wọ́n ní ààyè nínú ìjọba ọlọ́run they have a place in in in Christ's kingdom wọ́n ní ààyè wọ́n jẹ́ ọmọ ìjọba wọ́n jẹ́ ọmọ ìjọba Ọlọ́run eléyìí náà pẹ̀lú ní Paul apostole òun náà lórí tó fi wípé òun kan gbogbo sí òfo àti gẹ́gẹ́ bí eh, ohun tí bí ohun tí a sọnù eh, ó sì kà wọ́n bí bí ẹ̀gbin bí ohun ẹ̀gbin tó bá fi wọ́n tó bá fi tó bá ṣàfihàn wọn pẹ̀lú mímọ́ Kristi eléyìí lárí nínú ìwé Fílípì orí kẹta ẹsẹ̀ ìkeje sí ẹsẹ̀ ìkẹsàn-án ìwọ tí ò ń mi kí ni ààbò tí ìwọ ń rò pé ò ń tọ́jú kí la rò pé kí lo rò pé ó jẹ́ ààbò lórí ayé ẹ tí ó yẹ pé òun ló ń bà ẹ́ lẹ́rù tí o fi fẹ́ gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ kí ló fà á tí o ṣe fẹ́ tẹ̀lé Jésù Kristi àbí tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ lónìí tó wípé ọmọ òun kànlẹ̀ kún wà lẹ́nu ọ̀nà òun sì ń kan ọkùn pẹ́nikẹ́ tó bá gbóhùn mi òun yóò wọnú ọkàn rẹ̀ wá òun yóò bá jẹ òun yóò bá mu òun yóò jẹ Olúwa rẹ̀ òun yóò sì jẹ́ bàbá fún òun yóò sì jẹ́ ọmọ ǹjẹ́ o ṣetán àti lè jẹ́ ọmọ bí jésù kristi ṣe ń kanlẹ̀kùn ọkàn rẹ ǹjẹ́ o máa wo ààbò bóyá òun rò bóyá tó bá gba jésù ilé ẹ̀ máa dàrú tó bá gba jésù bóyá ayé ẹ̀ máa bàjẹ́ tó bá gba jésù iṣẹ́ ọ̀nà kò wẹ kò lè gbà yẹn gan ìwọ ṣàfàyè fún jésù kristi ṣé bóun ló ní ọ ṣé bóun ló dá ọ tó bá lè gba fàyè sílẹ̀ fún jésù kristi tó di olúwa tó lùgbàlà rẹ tó ti pinnu àti tẹ̀lé òun ló máa mọ ó máa fi ayé ẹ̀ fi rọrùn tó dára mo mọ̀ pé ayé ẹ̀ á lè fògo fún un nígbẹ̀yìn gbẹ̀yìn ju ohun tí ayé yìí lè ṣe fún wa lọ ibi tí màá parí ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ òun náà ni kò sí onílé ìbéèrè náà ni wípé ǹjẹ́ ìwọ ṣe tán láti fi gbogbo sílẹ̀ fún Jésù Kristi bí àwọn ọmọ yìí ṣe fi ọkọ wọn àti ayé wọn àti gbogbo nǹkan sílẹ̀ fún Jésù Kristi ìbéèrè nìyẹn mo dẹ̀ ń fẹ́ mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run yóò fún wọn ní orí ọ̀fẹ́ láti lè ṣe ìdáhùn pàápàá àti fi ayé fún Jésù Kristi lẹ́nu torí pé ọ̀la lè pẹ́ jù ẹ jẹ́ kí a bàbá wa àti Ọlọ́run wa a dúpẹ́ lọ́wọ́ yín lórí gbogbo ọ̀nà ayé wa ètò yẹ pé ó máa ń kọ wá lóminú tí a sì fi ń ṣe àníyàn púpọ̀ ọlọ́run ní ìdíyẹ pé a sì fi ń hàn bẹ́ẹ̀ wípé a jẹ́ aláìgbàgbọ́ ǹjẹ́ lónìí à ń gbàdúrà wípé gbogbo àwọn tó jẹ́ ààbò tó jẹ́ irọ́ èyí tí a gbàgbọ́ èyí tí kò fẹ́ ká lè sinmi lé yín fún àti gbẹ́kẹ̀lé yín fún ìgbàlá ọkàn wa lónìí ọlọ́run ẹ ṣí wa lójú láti lè rí wípé ẹ̀yin ọlọ́run alààyè gangan ní ààbò wa wípé ẹ̀yin ọlọ́run alààyè gangan níbi ìsádi wa àti wípé ká fàyẹ̀wò fún yín òun gangan òun náà la fi lè tẹ̀lé yín gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn tòótọ́ ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́ kẹsì jẹ́ ká sinmi lé yín pátápátá ní orúkọ jésù kristi olúwa wa àmín tí o bá ti gbọ́ ọ̀rọ̀ yìí mo fẹ́ rọ̀ wípé o lè pè mí sí orí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù kristi a ó tún máa pàdé jésù ní olúwa উঠাবো